ọpẹ́ pàtàkì ìfẹ́lẹ́dùnmarè ọba ọba pèdèpèdè àkọ́kọ́ tó fi èdè sí àwa ọmọ ẹ̀dá dámọ̀ lẹ́nu láti máa pè ọba sọ̀rọ̀sọ̀rọ̀ àkọ́kọ́ tó fi ọ̀rọ̀ sí àwọn ọmọ ẹ̀dá dámọ̀ lẹ́nu láti máa sọ ọba lára àgbà yìí dá tó fún àwa ènìyàn lára pé ká máa dá ọba tó lágbára láti dára níbi gbogbo lásìkò gbogbo nígbà gbogbo tó bá wùn láìsí ẹnikẹ́ni láìsí bàbá ẹni tó lè dá lọ́wọ́ kọ́ tàbí tó lè béèrè wípé bó o ní tìrẹ ṣe jẹ́ a dúpẹ́ lọ́wọ́ rẹ ò torí pé ìwọ náà lọ́ba tó dá wa sí di ọjọ́ òní mo mọ̀ wípé gbogbo àwọn aráalé ò mọ̀ wò ó pé ó ti tójọ́ kan ó ti tójọ́ méjì ó ti tójọ́ mẹ́ta tẹ́ ẹ ti rí ojú wa àmọ́ ẹ ti mọ bí a ti ń ṣe níléeṣẹ́ amóhùnmáwòrán Orísun ẹ ti mọ̀ wípé lọ́tún lọ́tún tọjọ́ ń yọ òun náà la máa ń yọ kì í sì ṣe pé ẹ̀bí wa náà ọkọ̀ òun Olódùmarè ọba ló fi wá ṣe oṣù tá a wálé téńté tó dá wípé gbogbo àwọn ìràwọ̀ wọ́n ń fi orí balẹ̀ fún Orísun tẹlifíṣàn ni ẹ kì wá ṣèmi nìkan ni mo wá dé sórí ètò lénìí mo mọ̀ wípé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ ti mọ̀ wípé Ṣẹ̀kínátò àmọ̀dúpẹ́ ọ látijọ́ ọjọ́ yìí àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe ló ti bá ètò àkọ́kọ́ kì í ṣèmi nìkan lẹ́mọ̀ọ́ rí lórí ètò ọlọ́run ti fún mi ní olùgbọ̀wọ́ ẹ̀ẹ̀kejì ni wípé orúkọ ètò ọ̀hún ti yí padà sí èyí tẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìgbádùn rẹ̀ sì ti rú gọ́gọ́ sí i kí wọ́n ní ètò tá à ń sọ̀rọ̀ lé lórí tá dé tá a balẹ̀ sórí rẹ̀ òun náà ni ètò bó ṣe ń lọ lábala ìlera bó ṣe ń lọ lábala ìlera ẹ ti mọ̀ wípé ètò tẹ́ mọ Sẹ̀kínàtù mọ́ náà nù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti padà dé sójú ẹ̀rọ amóhùnmáwòrán yín báyìí kì í sì ṣe èmi nìkan Sekinat Ọláìdé yìí náà rèé ọmọ wọn nísẹ́yìn orò ìlú Ẹ̀yọ̀ kìkì ẹ̀gàn níbi ojú ti búni tójú ẹnu lọ ọmọ òjò pàṣẹkẹrẹ ọmọ àtìgbà ajíṣebí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ òjẹ ṣe bí bàbá ẹnìkan kan torí wípé Ìṣẹ́yìn nílé bàbá Ọ̀yọ́ nílé bàbá Ọ̀yọ́ náà sì ní méjèèjì ẹnìkejì mi ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi níbí bá ń dárúkọ rẹ fáwọn aráàlú. ẹ gbogbo mọ̀tún wà ẹ sì àsìkò yìí yorùbá bọ̀ wọ́n ní kárede kájèdè kámèdè kápèdè ká tún fi èdè kí gbogbo elédè tó ń bẹ ní gbàgede torí ẹ̀ làwa ṣerédé tá a jẹdé tá a mèdè tá a tún ń pèdè ọba mi òkè náà ló fi ṣẹ́ èdè ìran wa tó jẹ́ a máa pèdè lórí ètò ibà lọ́wọ́ elédùnmarè ọba ọba tó mọ tiẹ̀ sórí ewé tí ewé ò dálu ọba tó mọ wá tó mọ̀ wá tó mọ wo tó ń bẹ nínú wa a tún yín lórí ètò yìí lẹ́ẹ̀kan sí ẹ kú dédé àsìkò ẹ kú kò sú mi kò rẹ̀ mí ẹ kú ọjọ́ mẹ́ta hmm. torí ẹ kú àtijọ́ náà là á kí ẹni tá a bá rí tó tó ọjọ́ mẹ́ta orúkọ tèmi ò tí ì yí padà ẹ má gbàgbé pé bó ṣe ń lọ náà lètò ẹni tó bá mọ bó ṣe ń lọ òun ló máa máa bá ní ká lọ torí ẹ̀ láṣẹ máa máa mu ní mẹ̀lọmẹ̀lọ lórí ètò bó ṣe ń lọ lábala ìlera bẹ́ẹ̀ ni orúkọ tèmi ni adéníyì olúṣọlá ẹyinjú olódùmarè mọ̀rọ́láhùn lórúkọ bàbá tó bí mi ọmọ onígbòmọ̀ rẹ̀ alágbàdo òde atapẹ́tẹ̀ inú omi gégélè lódò sanya sanya ọ̀dẹ́mi láàrin ìdí omi kò ṣe ní sẹ́sìnlẹ̀ ẹ jókòó bí ọba kẹ́ ẹ farabalẹ̀ nítorí àjọ máa fi ìgbádùn ṣayọ̀ ní abala abala lábala tó wà lórí ètò yìí ẹ mọ̀ pé bó ṣe ń lọ lábala lábala la máa máa mú ẹ bó ṣe ń lọ náà lètò ètò ní bó ṣe ń lọ lórí ètò ìlera bó ṣe ń lọ lètò ètò náà ni bó ṣe ń lọ ẹ ti wá mọ̀ wípé lábala lábala náà ni ètò yìí wà tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ̀yin ń wo tẹlifíṣàn Orísun àbígbà àkọ́kọ́ rèé tẹ̀ ń wo ètò yìí lábala lábala òun náà láàmọ̀ wa fún yín a ní abala bí ká ti máa gbára wa níyànjú lórí ọ̀rọ̀ ìlera ẹ ti mọ̀ wípé tẹlifíṣàn Orísun àlàáfíà àti ìlera ara yín òun náà ló jẹ wá lógún a ní àmọ̀ràn lórí ìlera ara wa yàtọ̀ sí yẹn a ní abala ibi láti máa fi ọ̀rọ̀ jómi tó rọ ọ̀rọ̀ pẹ̀lú àlejò wa pàtàkì ẹ gbogbo àwọn nǹkan tẹ́ ò mọ̀ nípa àkòrí pàtàkì tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́ni abáwọn nǹkan míì tẹ̀yìn tẹ̀ ti gbọ́ ṣùgbọ́n tó ń ṣe yín kàmìkàmìkàmì tí ò yé yín dáadáa àlejò wa ti wà nílé agbára láti máa nà án bẹ́ẹ̀ fún wa. yàtọ̀ sí yẹn a ó bọ́ sí gbòòrò a ó gbọ́ nǹkan táwọn aráàlú sọ lórí àkòrí pàtàkì tá a mẹ́nu bà ẹ mo sì mọ̀ wípé ìkejì mi náà ti gbáradì láti bọ́ sí gbòòrò láti lọ gbọ́ nǹkan tí àwọn ènìyàn ní sọ fún wa. ẹ já mọ̀ wípé a tún máa ń ní abala kan láti máa sọ̀rọ̀ nípa èso pàtàkì kọ̀ọ̀kan lọ́sẹ̀ọ̀sẹ̀ ẹ kí ni èso tá a máa sọ̀rọ̀ lé lórí lénìí àlejò pàtàkì náà ti ń bẹ níkàlẹ̀ láti mú ọba wa náà ń bẹ àmọ́ àmọ̀ràn wa fún ti tòní lórí ìlera ara wa ǹjẹ́ ò tiẹ̀ mọ̀ wípé àwọn ṣe pàtàkì ó ṣe kókó. Ah, ẹ dákun ẹ̀ náà ń yé mi dáadáa torí ẹni bá béèrè ọrọ. òun náà ní fẹ́ jẹ gbọ́. bẹ́ẹ̀ ni àwẹ̀ ṣe pàtàkì mm-hmm. àwẹ̀ ṣe kókó torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà wà tẹ́lọ̀mí máa ń sọ wípé à o máa ń gbọ́ tẹ́lọ̀mí máa sọ pé fúdì fúdì ẹlòmíà ní fúdì fúdì ni àwọn àwọn ò lè ṣe kí wọ́n mọ̀ jẹun ṣùgbọ́n ìwádìí jẹ́ kí a mọ̀ wípé àwẹ̀ ṣe pàtàkì ó dára fún àgọ́ ara wa torí pé wọ́n ní pé gbogbo oúnjẹ tá a bá jẹ lẹ́yìn náà bá wo iye wákàtí tí ń bẹ ní inú ọjọ́ kan twenty four hours ní bí àṣà àwọn eléyìnbó ìyẹn eh, mẹ́rìnlélógún wákàtí mẹ́rìnlélógún ní bẹ ní ọjọ́ kan wọ́n wá jẹ́ kí a mọ̀ wípé bá a bá jẹun àárọ̀ wákàtí mẹ́jọ gbáko òun ló fi máa dà nínú wa hmm. bá a bá jẹun ọ̀sán wákàtí mẹ́jọ mìíràn ló fi máa dà nínú wa bá a bá jẹun alẹ́ wákàtí mẹ́jọ mìíràn ló fi máa dà ká wá wò ó fún odidi wákàtí mẹ́rìnlélógún tí ń bẹ nínú ọjọ́ kan òun ni àgọ́ ara fi ń ṣiṣẹ́ fún ẹni tó bá jẹ́ pé oúnjẹ oúnjẹ oúnjẹ tó yàrá tó máa sọ pé kò dẹ̀ sí ni ẹ̀yin náà jẹ́ ká fi wo àwa ènìyàn bí a bá ń ṣiṣẹ́ kòókò jọ̀ǹjọ̀ǹ àṣiṣẹ́ lè ní àṣiṣẹ́ lọ́la tó bá yá ó máa máa fẹ́ máa hàn nínú àgọ́ ara wa ara fẹ́ máa béèrè ìsinmi ara fẹ́ máa kú rẹ̀ tẹ̀ díẹ̀díẹ̀ bá ò bá fún ní ìsinmi òun náà ni wọ́n sọ wípé bó ṣe rí fún àwọn ẹ̀yà tó wà nínú àgọ́ ara wa nìyẹn pé bá a bá ń fún wọn ní ìsinmi tó jẹ́ pé à ń gbàwẹ̀ ní bóyá ó ti ní táìmù kan ó ti ní lásìkò kan sásìkò kan la máa sọ pé ẹ jẹ́ àgbàwẹ̀ wọ́n ní àsìkò òun àgọ́ ara ní àlàáfíà wá ẹ̀kejì ni wípé àwọn ẹ̀yà ara kan wà tó ti fẹ́ máa kú rẹ tẹ̀tẹ́ lòmí ò mọ̀ ṣùgbọ́n tó ti ń fún wọn bẹ́ẹ̀ ni ó ti ń fún ẹlòmíì ní àwọn àmì wípé nǹkan kan ti fẹ́ máa ṣe ẹ̀yà ara yìí àsìkò tá a bá gbàwẹ̀ tí a ò fún àgọ́ ara ní iṣẹ́ máa da oúnjẹ máa da oúnjẹ máa da oúnjẹ tá a ò fún ṣe yẹn àsìkò yẹn gan-an ni wọ́n sọ wípé àwọn ẹ̀yà ara yìí wọ́n máa ń padà bọ̀ sípò wọ́n máa ń heal ara wọn ẹ̀yin jẹ́. ẹ ṣe rí bí ó ṣe rí náà ni ẹ tí arábìnrin ṣèkì náà ti sọ̀hún ìwọ tó jẹ́ pé jẹgúdújẹrá kò jẹ gbogbo létan ni ọjẹ́ sọ́ra rẹ̀ mo tí nǹkan tọ́pọ̀ jù náà tí èyí ọ̀yàn lẹ́nu bọ́ọ̀ bá mọ jù wàhálà ni bọ́ọ̀ jẹun jù ìyọnu bó o sùn jù gan kò dáa ẹ já mọ̀ wa ẹ̀yìn torí gbogbo ẹ̀ náà ló dára fún ìlera ara wa bá a bá sì ṣe ń gbààwẹ̀ ẹ jíra jẹ́ ìran yín létí bí èèyàn bá gbààwẹ̀ ẹnu kì í sí bó bá dọwọ́ ìrọ̀lẹ́ ibi ọ̀hún ò ní pààyàn bí yóò mọ̀ sí yẹn kí kéèyàn jẹ́ èso hmm. bí kòkò mu nǹkan tó tó fẹ́rẹ́fẹ́ something light i need something light. give me something light. something ẹ̀hẹ́ ó yẹ kẹ́yìn náà ti ti bẹ̀rù wípé ah, ó dàbí ẹni pé àwẹ̀ yìí o oníṣẹ́ tí ń ṣe lára abọ́rọ̀ ó tó fún ọmọlúàbí àmọ́ ẹ jẹ́ kí n sáré pa kí n ṣí wa létí lórí àwẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ bàbá wa ń gbàwẹ̀ ẹjẹ́ a mọ̀ ṣọ ohun tí a bá jẹ bàbá tún wá fẹ́ sínú tí eléèbó ń pè ní bírèkì tá a fẹ́ bírèkì àwẹ̀ wa ó yẹ kí a ti mọ ohun tí a lè fi ṣe kò ń ṣe pé kó o wá gbàwẹ̀ kó o wá nítorí tó jẹ tàárọ̀ ó wá gbé tàárọ̀ tọ̀sán talẹ́ wọ́n wá kí gbogbo ẹ̀pọ̀ àṣíkìlù mọ́ kiri ìjẹkújẹ ni wọ́n ń pè irú ẹ̀ kò sì dára fún ètò ìlera àti ẹ̀yà ara wa gbogbo ẹ jẹ́ ká ṣọ́ra ṣe fúdì ìwọ fúdì ó yẹ kó o ti mọra rẹ wọn ní kò ń pọ̀ kó dùn ẹ jẹ́ ká yìí máa bá lọ àmọ̀ràn wo ló tún wò pé a lè gbà wọn torí mo mọ̀ ẹlòmíì bó bá jẹun gan kì í mumi yóò ní èmi ó dìgbà bí n bá jẹun tán kí n tó mumi lé o hmm. nǹkan ni o. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ẹyinjú ti sọ ẹlòmíì tó sọ pé òun gbàwẹ̀ láti òwúrọ̀ ẹ ti gbàwẹ̀ látàárọ̀ oúnjẹ hmm. kankan ò wọnú o ó wá di ìrọ̀lẹ́ àbí àṣálẹ́ tẹ́ fẹ́ ṣinú ẹlòmíì ó mọ kégbe ẹ dẹ́rẹ́pọ̀ tó dì tó ṣẹ̀wọ̀n omi tó ṣẹ̀wọ̀n lẹ́lòmíì ò mọ̀ jẹ́ sí inú tí nǹkan kan ò tí ì wọ̀ láti òórọ̀ àwọn dókítà sọ wípé irú nǹkan bẹ́ẹ̀ ó ní ewu fún ẹni tó bá ń gbàwẹ̀ torí pé oúnjẹ kankan ò tí wọ inú yẹn wọ́n ní mo bàtà bá fẹ́ ṣinu ká máa rí dájú wípé omi tó bá lọ́wọ́rọ́ díẹ̀ òun ni ká máa ká tó jẹ èso rárá gan ká tó jẹ èso rárá gan omi tó bá lọ́wọ́rọ́ díẹ̀ òun ni ká máa mú lẹ́yìn náà ká ṣẹ̀ wá jẹ èso yàtọ̀ síyẹn ká ṣẹ̀ wá jẹ oúnjẹ tó bá máa bá àgọ́ ara wa mu ní ìwọ̀ntúnwọ̀nsì kì í ṣe pé ọlọ́ ọ̀jẹun àárọ̀ ọ̀jẹ tọ̀sán ọwọ́ amú mẹ́tẹ̀ẹ̀tọ̀ wá pàápọ̀ torí ọlọ́run wákàtí mẹ́jọ ni oúnjẹ tẹ́ ẹ bá jẹ ló fi ń dà ẹyinjú. òótọ́ ni bẹ́ẹ̀ náà lórí mọ́jìyàn làwa fàwọ́dá lórí ètò bó ṣe ń lọ ní abala ìlera èmi wá fẹ́ gbéra báyìí torí ìgbádùn tiyín òun náà làwa ṣe wà níbí. àti pé torí ìlera ara wọn torí ìlera ara wọn gangan àti àlàáfíà yín hmm. la ṣe wà níbí èmi á wá ṣe bẹ́ẹ̀ màá wá gbé bọ́dì mi màá bọ́ sí ìgboro torí Yorùbá bọ̀ wọ́n ní a kì í mọ̀ wò bí ọlọ́mọ ibi tí a bá ti rí ẹlẹ́rìí kìíní ẹlẹ́rìí kejì ẹlẹ́rìí kẹta a ó fi ìdí òdodo múlẹ̀ ẹ jẹ́ ká bọ́ sí gbòòrò káàtì ẹ̀ lọ gbọ́ ohun tí àwọn èèyàn fẹ́ sọ lórí àkòrí tí a fẹ́ sọ̀rọ̀ bálẹ̀ ni bí èmi wá ṣe ń lọ èmi ò tí ì lọ torí lílọ tá a tún lọ a sì tún padà bọ̀ <laughs> ẹyin àmọ́ Sekinat àti àlejò wa wọ́n máa jọ máa fomi jomi toro ọ̀rọ̀ lórí ètò àti ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí gangan ẹ̀rí pó jọra lórí ètò àti ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí àkòrí ọ̀rọ̀ èmi kọ́ ni wọ́n yàn lọ́dún ẹ̀ torí ẹnu oníkan báyìí láti máa ń gbọ́ pọ̀ ẹ má yìí tí ì gbé kúrò níbẹ̀ nítorí bó ṣe ń lọ lórí ètò ìlera ìlera yín òun ni ayọ̀ tiwa o.